الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سار على نهجهم إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀ fún aṣáájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àbí Allah subhanahu wa ta'ala àṣẹ́kù bàbá ìkẹ́ rẹ̀ àtọ́rí àjẹjẹ́ tán rẹ̀ kó bá mú bá wọn sàhábà àti gbogbo àwọn ẹni rí tí wọ́n wà lórí ìlànà Ànábì sallallahu alayhi wa sallam látànà tóbi dòní títí ó fi dijọ́ ọ̀gbẹ́dẹ̀ kìyàmà àbí Allah subhanahu wa ta'ala kọmọ́sá àti ẹnìkọ̀ọ̀kan wa náà lépa bá wọn àti abáwò a rí pé kílẹ̀ òní bá tú àwẹ̀ Ramadan ó dá sí méjì tó ń túmọ̀ yìí pé ìdá kan nínú ìdá méjì ó ti lọ bákan náà ti ń túmọ̀ sí pé ìdá kan àbọ̀ nínú ìdá mẹ́ta nígbàtà bá dá rọmọdánù sí mẹ́ta yóò lọ nígbàtí ilẹ̀ bá sú ilé ń jẹ́ ìtanijí fún wa wípé ó sì ń lọ yìí yóò sì máa lọ tí ó fi parí nù o èyí tó ti lọ yìí kò ní padà mọ́ látara di eléyìí ká gbìyànjú ká ṣe alápáǹtètè lórí iṣẹ́ dáadáa níbi àwọn ètò ṣẹ́kù yìí ẹ̀dí ń wo pé ọjọ́ sì wà ń lẹ̀ ọjọ́ sì wà ń lẹ̀ èyí tó kù nísìn yóò títí tí Ramadan náà tí ó fi jáde abẹ́lọ́wọ̀n bá lè kí ó mọ́sà ṣe ìjọsìn fún wa sọ́lọ́tù sọ́f àyà náà láti tẹ̀síwájú lónìí lánàá a sọ̀rọ̀ nípa bí tọ́lọ̀ ọba àlekẹ́ láti ń sàlàyé fún anábì sallallahu alayhi wa sallam nípa anábì Isa alayhi salam nípa bó ṣe fún àwọn ìjọ rẹ̀ nírò ipe òjíṣẹ́ kan bọ̀ lẹ́yìn tí orúkọ rẹ̀ máa jẹ́ Ahmad ọlọ́ọ̀bá àlekẹ́ ọlá sọ fún wa ipe anabi isa aleyhisselam ó sọ fún àǹfààní israel ipe òjíṣẹ́ ọlọ́run lòun òun sì wá láti wá pé tírà tó ń bá lẹ̀ tó ń bá nílẹ̀ tó jẹ́ pé òun náà ni atawrat tọ́lọ̀wọ́ bá dìgbẹ̀ lábìrán anábì musa aleyhisselam òun wá láti wá pè lódodo ni bákan náà inú sẹ́tò wá jẹ́ òun náà ni láti wá fún wọn ní ìrò nípa òjíṣẹ́ tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ oná nàbí Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá lékè ọlá ń sọ fún wa ipe gbàtà nàbí sallallahu alayhi wa sallam dé tó mú òdodo wá ohun tí wọ́n fi dá padà fún ànábì sallallahu alayhi wa sallam òun ni pé wọ́n ní ìdá nàbí mú wáyé idán tó fojú hàn ni ọlọ́run bá lékè ọlá pé sáré ní ti fi ya alábòsí tó tó ẹni tó dá àdáparọ́ mọ́ Allah subhanahu wa ta'ala àwọn kèfèrí tí wọ́n pe ànábì sallallahu alaihi wasallam ní òpìdán tí wọ́n pe ànábì sallallahu alaihi wasallam lókùrọ́ tí wọ́n pe iṣẹ́ tọ́lọ̀mọba àlekẹ́ ọláfihàn ànábì sallallahu alaihi wasallam tí wọ́n pe nírọ́ tí wọ́n gbà lódodo ọlọ́mọba àlekẹ́ ọlá ní kò tí fi ń ya òkúrọ́ tó wọn àwọn tó jẹ́ pé wàhúwà yud'a ila islam wọ́n ń pè lọ sójú ọ̀nà islam wọ́n ń pè lọ síbi tí ó ti ṣoríire láyé tí ó ti ṣoríire tó bá ti jẹ́ ọ̀gbìn àlùkìyàmà ó sì ń pe àwọn òjíṣẹ́ tọ́lọ́mọba àlùkìọ́lá rán sí ó pè wọ́n nírọ́ ọlọ́mọba àlùkìọ́lá ní dájú ọlọ́run kò ní fọ̀nà mọ àwọn ìjọ alábòsí ẹ̀rí ìmọ̀nà ọlọ́wọ́ bá alékiọlá ó wà fún gbogbo ẹni tó bá sí ọkàn rẹ̀ lẹ̀ ipò ń fẹ́ mọ̀nà ó dà gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe ìbéèrè ni lọ́dọ̀ àwọn onímọ̀ ìgbà tó fẹ́ ṣe béèrè yìí kí ni àníyàn rẹ̀ tó fi béèrè ṣé láti pé kó fi mọ̀nà ni àbí láti pé kó fi tako ohun tí wọ́n ń pèpè lọ sí irú ẹni tí ó béèrè béèrè láti bá a mọ̀nà kí n tí òye ó bá yé irú wọn lọ́lọ́wọ́n bá àlejò ọlá máa fi wọ́n ṣe kò ń gẹ́ láti pé kí n tí òye wọn nú ẹ̀sìn kó yé wọn ṣùgbọ́n ẹni tó lọ lè béèrè ìbéèrè láti fi tako ẹ̀sìn ọlọ́wọ́n bá àlejò ọlá ẹni tó lọ lè béèrè béèrè láti fi dán ẹni tó lọ lè béèrè béèrè lọ́wọ́ rẹ̀ wò irú ẹni bẹ́ẹ̀ wọn kì í rí mànà látara ìbéèrè tí wọ́n lọ lè béèrè kọ́dà ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá wá ń sọ fún wa nínú àyà ẹlẹ́ẹ̀kẹjọ أعوذ بالله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين اللهم بارك الله صفو النبي محمد صلى الله عليه وسلم ipe <clears throat> huwa alladhi arsala rasulahu bil huda yuriduna li yutfi'u nura allahi bi afwahihim Ọlọ́run ba alikiola ni wọ́n gbèrò láti pa ìmọ́lẹ̀ Ọlọ́run ba alikiola bi afwahihim pẹ̀lú ẹnu wọn ìmọ́lẹ̀ Ọlọ́run ba alikiola òun ni ẹ̀sìn tọ́lọ́run ba alikiola fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá alùkọ́lá ní àwọn kèfèrí wọ́n wá ń gbìyànjú láti pa ìmọ́lẹ̀ yìí bí afwahihim pẹ̀lú ẹnu wa wàhádà mustahil eléyìí nǹkan tí ò rọrùn ni nígbàtí ìmọ́lẹ̀ tàn láti sánmà bóyá ìmọ́lẹ̀ láti bí òrùn ni àbí ìmọ́lẹ̀ láti bí òṣùpá ẹnìkan wá ń fẹnu fẹ́ bí ìgbà tí èèyàn bá fẹ́ ṣe kíni bí ìgbà tí èèyàn bá iná jàǹgó ọlọ́run bá àdìkọ́lá ní bápèjúwe àwọn kèfèrí àwọn tí wọ́n fẹ́ da ojú ẹ̀sìn ọlọ́run ọba àdìkọ́lá bolẹ̀ bápèjúwe wọn sì rí nù àpèjúwe wọn dà gẹ́gẹ́ bí ẹni tí ń fẹnu fẹ́ iná oòrùn ìmọ́lẹ̀ oòrùn àbí ẹni tí ń fẹnu fẹ́ ìmọ́lẹ̀ òṣùpá ẹ̀rì pẹ̀lú ẹni báwọn yóò pẹ́ mbẹ́ ẹ yóò dààmú ara rẹ̀ yóò ni ọlọ́run bá àdìkẹ́ ọlá ní bí àpèjúwe àwọn kèfèrí ṣe rí nù yuriduna liyutfi'u nura Allahi bi afwahihim wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run bá àdìkẹ́ ọlá pẹ̀lú ẹnu wa ọ̀nà wo ni wọ́n fẹ́ fi pa pẹ̀lú ẹnu wa òun náà ni ọ̀nà ká máa ṣe kí ni ká máa fẹnu bá àdìkẹ́ jẹ́ ká máa ẹnu ẹ̀tẹ́ ká máa bù ẹ̀sìn ọlọ́run bá àdìkẹ́ ọlá ká máa àdáparọ́ ní tí ò sínú ẹ̀sìn ẹ̀yìn ká máa ṣe kíni ká máa sọ ẹ̀rí ọlọ́ọ̀bá àlejò láti ṣe léyìí fún Ànábì sallallahu alaihi wasallam láti nǹkan tó lé ní ẹgbẹ̀rún ọdún àtogójì àtọgọ́rùn mẹ́rin àtogójì àti méje ó lé sí ọdún tàà ń sọ èyí tọ́lọ́ọ̀bá àlejò láti sọ fún Ànábì sallallahu alaihi wasallam a wà rí pé bẹ́ẹ̀ náà ní tí wọ́n á rí báwọn tẹ́ẹ̀sì bá ṣe ń gbìyànjú láti pa irọ́ ma islam láti pa irọ́ ma àwọn mùsùlùmí bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá àlejò láti fi ń ṣe ìmọ̀nà fáwọn àwọn tí ó mọ̀nà tẹ́lẹ̀ ẹ wo bí àwọn òyìnbó ẹ wo bí wọ́n ṣe parọ́ eréṣiríṣi mọ́ islam ẹ wọ́n wá fi ọ̀dà irọ́ wọ́n fi kún islam fáwọn èèyàn wọ́n ní ah, àwọn mùsùlùmí tẹ́rọ́rìsì ni wọ́n o wọ́n pe islam ní tẹ́rọ́rìsìmù gbogbo nǹkan tó bá jáde láti inú islam nínú òfin nínú ìdájọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba àlejòlá wọ́n tako ni wọ́n ní eléyìí ò bá eléyìí ò bá ìjọmọnìyàn mu eléyìí ó tako freedom gbogbo nǹkan tí islam bá gbé wá wọ́n sọ pé tako freedom àmọ́ tó bá jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe láàrin ara wọn ẹ̀ ọ̀tọ̀ ló kọ tí wọ́n pè ẹ wò ṣẹ̀rí àtọ́lọ́wọ́n ọba àlejòlá gbé wá wọ́n ń tako òfin ọlọ́run ọba àdékẹ́ọ́lá wọ́n wàá máa mú àwọn ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ wọ́n máa mú wá lápèjúwe wọ́n wọnú sẹ̀ríà ìdájọ́ tọ́lọ̀ ọba àdékọ́lá ṣe pé ẹni tó bá jalè ọ̀nà ẹ̀gbẹ́ e lọ́wọ́ wọn wà ní ah, òfin yẹn ti lé púpọ̀ jù ó yẹ káwọn ó ṣe kí ni ó yẹ káwọn ó pa òfin yẹn rẹ́ káwọn wá òfin mi táwọn òfin ọkọ rẹ̀ nígbà tí wọ́n wá fi òfin mi rọ́pò rẹ̀ wọ́n wá lọ́lẹ̀ ṣe kíni wọ́n wá lọ́lẹ̀ kírétì ọ̀dà ẹ̀tọ́ bá jalè o ẹ̀wọ̀n ọdún báyìí òun náà ni ó ṣe kíni òun náà ni ó lò ẹ wá wò nísìnyí di ó di olè jíjà kù ẹni tó bá jalè kó tó jalè òun gan òun gan mọ iye ọdún tó ń gbà yóò sì ti palẹ̀ máa rẹ̀ kalẹ̀ pé gbogbo oúnjẹ bá ṣe ìníkó ìkalẹ̀ o tá bá darí ẹ̀wọ̀n dé á sí kíni àmọ́ wa náwó pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun náà ló kálukú wọn wá ń gùn lé tí wọ́n bá wá jalè òun ní jalè kékeré débi pé wọ́n ti wá bá débi pé tá a bá jalè tá a bá jí owó ìtán a tún lè fi owó yìí kábi hundred billion wọn náà lówó tí mo gbé àmọ́ ten billion bẹ́ẹ̀ wọ́n wà máa sọ wọ́n wà máa ra ìdájọ́ yẹn wọ́n máa fẹsẹ̀ ra wọ́n máa fẹsẹ̀ ra tí tí ó fi yá tẹ́fì tó kíni tẹ́fì gbàgbé ẹ̀. bí ó sì rí bẹ́ẹ̀ tó máa mú ẹlòmíì tó máa fi tẹ́wọ̀n ipò ya ẹ fi tẹ́wọ̀n nítorí kó jalè nígbà tó bá fi lo ọdún méjì ọdún mẹ́ta ìjọba kan bá dé ló bá lóhùn sí kíni ìjọba lóhùn fún wa ní amnesty presidential pardon yóò ní ókè ọdá òun dáríjì wọn tó bá wá dáríjì yóò tó wá sí kíni yóò padà wá máa yan fáńdá nínú ìlú irú ẹni báwọn ní ìsìn nígbà tí ó bá fi ṣe sàá yóò bá di pé àsìkò ìdìbò dé òun náà bá tún bá kò di pé tọ òun náà tó fẹ́ sí kíni òun tó fẹ́ jẹ gọ́vnà lẹ́yìn lórí ẹ wo àwọn òfin nù àwọn òfin tó fẹ́ ká máa lò nù àwọn òfin tí ò ní ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe láwùjọ àwọn òfin tí ó máa ẹ̀ńkọ́rìjì ẹlòmíì tó náà fẹ́ taburú láti ṣe gíní láti taburú ọ̀rẹ́ ẹmọ̀ ẹlẹ́rìí tí ó máa sọ pé àá ẹ̀yẹ bá jẹ́ wá jíwó kéèyàn ọmọ tí yóò jìn kéèyàn tẹ̀ jí bí iye báyìí kéèyàn jí bí hundred million ẹ̀hẹ́n èyàn mọ̀ tí yóò jí àlè lórí ṣùgbọ́n tó wáyé pé a bá ti lo òfin ọlọ́wọ́n bá àlékẹ́ ọlá tó ní wàsáríkù wàsáríkọ̀ tọ́lọ́wọ́n gbé e lọ́wọ́ ó ti mọ̀ pé ọwọ́ òun lè padà síbẹ̀ mọ́ irú ẹni báhùn tẹ́lómi bá rí pé wọ́n gé lágbájá lọ́wọ́ nítorí kó jalè òun náà bẹ̀rù ó tún jà mí wọ́n tún segí ni wọ́n tún gí ọlọ́wọ́ mi ó di kútúrú so eléyìí yóò máa segí ni yóò máa jẹ́ káwọn èèyàn kún ó segí ni kún ó dúró sí ibi kún ó dúró sí wọ́n tún ní ìjìyà tọ́lọ́wọ́ bá lékè ọlá gbé kalẹ̀ fún ẹni tó ẹni tó ti bàlágà ẹni tó ti ṣe tó ti ṣe ẹni tó ti wà nílé ọkọ àbí ẹni tó ti gbéyàwó lọ́nà halal tọ́lọ̀ ọba àdìjọlá ní ẹjù ló kópa ni wọ́n ní a wọ́n ní ìdájọ́ ẹ̀ ti wà repugnant jù ẹ̀ wọ́n ló wá barbaric wọ́n mọ̀ wá sọ àwọn èbó eríṣiríṣi ńláńlá tẹ́ máa wò pé ha kí ló dé kí ló dé tó báyìí ẹ wo ẹni bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ ṣé òun gan fún rẹ̀ tó lè gbà kẹ́nìkan wá mú ìyàwó rẹ̀ kó wá ti mọ́lẹ̀ kó bá fi dùn náà kò nígbà láíláí ọ̀rọ̀ ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ ó lè ṣe ó lè pa àìmọye tí wọ́n ní nítorí gbóbìnrin pé ó kúrẹ́ ó fúnra sẹ́nìkan pẹ̀lú ìyàwó ẹ̀ yóò sì ṣèkejì ó ti pa òfin táwọn bá ṣe látọwọ́ ara ti wọn wọ́n gbà pé òfin tó tọ́ ni àmófin tọ́lọ̀ ọba àlejò ọlá ti mú wá nínú ṣẹ̀ríà òun náà ni wọ́n ṣe kí ni òun náà ni wọ́n máa gbìyànjú láti fi ẹnu àbùkù kan láti lè bà lé àwọn èèyàn kúrò nínú Islam ẹni tó ṣe zìnà pàpín ẹ̀wọ́n ni wọ́n lè ní wọ́n fáìnì ẹ̀ wọ́n lè ní wọ́n fún lẹ́wọ̀n ọ̀wọ̀ ọdún méjì àbọ̀dún mélòó kan pẹ̀lú gbàmí wọ́n ní ó ní option fáìnì òun náà lè wọ́ owó wa ó parí nù ṣùgbọ́n tó wáyé pé rẹ̀ ní bẹ́ẹ̀ ẹni tó ṣe zìnà tó bá ti mú wọn tí wọ́n nà ní bílálà láàrin àwọn èèyàn tí wọ́n ṣe ní bílálà ọgọ́rùn-ún òun gan fún rẹ̀ òtún ṣe gíní òtún dé nígbà tó máa ń fi àṣì náà yìí jẹ́ àwọn náà ò ní débẹ̀ wọn ò ní débẹ̀ mọ́ láíláí ní tó fi ọlọ́wọ́n ọba àlejò ọláwà fún nù àwọn èèyàn rò pé wọ́n kàn gbófin yẹn kalẹ̀ pé ó ti le jù kéde tí wọ́n ní àmọ́ débẹ̀ wọ́n jẹ́ kó le kámọ́bà débẹ̀ náà ni tó bá jẹ́ pé wọ́n ní ẹni tó bá ti tètè ni à ìná ni tẹ́bá kò níbi punishment tẹ́bá tó wá bọ́ síbi òfin míì ẹ̀ wọ́n ní ṣẹ̀ríà ẹ̀ ṣẹ̀ríà sàbòsí ó sàbòsí fóbìnrin ẹ̀ ó ní kọkùnrin kó fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin ó wá ní kóbìnrin kó ṣe gíní kó níyàwó ẹyọ kó lọ́kọ ẹyọ kan ṣoṣo lábẹ́lẹ́ yìí náà wọ́n ṣe gíní wọ́n bẹ̀rẹ̀ sí kọ̀ndẹ́mù ṣẹ̀ríà ṣùgbọ́n àwọn tí wọ́n ń sọ wà láti ṣe gíní láti ní kọ́ńkú báyìí láti ní àwọn ẹ́ àwọn mistress àwọn àlè lóríṣiríṣi tí ó mọ̀ gbé káàkiri lókùn ìgbà tán bá ti jọ ṣe gíní tán bá ti jọ lágrímẹ́ntì pé ájọmọ́ ṣe gíní ájọmọ́ ṣe ìgbàjẹ́ pẹ̀lú ara wa ẹ̀yìn tó wá fẹ́ ìyàwó kan ó wá ní àwọn eríṣiríṣi àwọn obìnrin tí ń gbé káàkiri ẹlòmíì tí ò sí ẹ̀ níye ẹ̀dàkùnrin ilé onísìn àtẹni tó fẹ́ ìyàwó méjì tó sì dó lórí méjì yẹn àbẹ́ni tó fẹ́ mẹ́ta tó dó lórí mẹ́ta àbẹ́ni tó fẹ́ mẹ́rin tó dó lórí mẹ́rin tí ó máa ń tẹ́ránù ẹlákùn èwo ló dájú ṣùgbọ́n àwọn ọmọ ṣe gíní wọ́n máa ti àtàrà bẹ̀ láti fi ṣe gíní láti fi ba ìsìn ọlọ́wọ́ bá àlekẹ́ ọlá jẹ́ wọ́n kò ń bẹ léyìn wọ́n bọ́ síbi ogún jíjẹ wọ́n ní ìsìláàmù sáàbù sí fóbìnrin ó ti lè jẹ́ pé ìdajì ń tọkùnrin bá mú òun náà ó mú wọ́n ní ìsìláàmù sáàbù sí fóbìnrin ẹ wá lọ bíbélì lọ wọn ìgbé kí islam tó dé kó tẹ̀ tó gbé òfin tiẹ̀ yìí dé kí ni kò táwọn obìnrin wà síwájú kí islam tó dé ipò táwọn obìnrin wà síwájú kí islam tó dé <clears throat> wọ́n wà ní ipò pé àwọn èèyàn a máa rí kábímọ obìnrin wọn a máa rí sí ẹ̀yìn aburú náà máa rí sí ẹni tó bá bímọ obìnrin nísìnyí yóò máa sá kò ní lè jáde lọ́sàn kò ní lè gbabi táwọn èèyàn bá wà yóò máa sá pamọ́ káàkiri ni látara pé kíni látara pé wọ́n fún un ní ìròkó bímọ obìnrin islam wá gbé obìnrin ó wá gbé kúrò ní irú ipò àbùkù islam wá sọ wọ́n di kí ni ó sọ wọ́n dẹni ẹ̀yẹ látara bẹ́ẹ̀ síwájú kó tó di pé islam dé obìnrin èyí jogún obìnrin tí bá ń bẹ kò ní jogún òun náà wà lára tí wọ́n kún papọ̀ mógún ni àjẹmógún lóbìnrin àwọn àti islam wá dé islam ní ara o islam wá fún obìnrin níwọ̀ islam fún obìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ islam fún obìnrin ní tó ṣe déédéé dọ́gbadọ́gba òun náà ni islam pín láàrin ọkùnrin àtobìnrin fẹ́ni tó bá ní àròjinlẹ̀ ẹwọ ọkùnrin nígbà one million ọkùnrin gba two million inú one million tóbìnrin gbà islam ò gbé ìwọ̀ kankan kọ́ ọlọ́run nínú ẹ̀ ipe kó ṣe gíní nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe ló gbọ́dọ̀ amọ́kùnrin ẹ ọkùnrin òun náà ni ó gbé tó bá fẹ́ gbéyàwó òun ni ó san sàdáàkí òun náà ni ó gbalé tọkùn tó yàwó rẹ̀ ó máa gbé ni ó jẹ ó ó máa wọ̀ sọ́rùn ni ó máa pèsè rẹ̀ ọmọ tó bá tún wá bí ntọ́mọ ó jẹ ntọ́mọ ó mu tóbìnrin sì ń bẹ lọ́wọ́ ẹ̀ tóhùn sí gíní tóhùn náà bó ṣe wù ú kò sí túláàsì kankan fún lórí ẹ̀ so a jẹ́ pé ìtọ́gbọ́lọ̀ ọba àlékẹ́ ọlá ṣe pín yìí ohun gangan ni ohun tá ń pè ní déédé ọ̀nà ní so àwọn ọ̀nà yìí òun náà làwọn ọ̀nà tó jẹ́ pé àwọn ọ̀tẹ́ẹ̀sìn lóríṣiríṣi òun náà ni wọ́n máa wá ṣe kí ni wọ́n sọ káàkiri nípa Islam bí i ẹ̀sìn Islam ni ẹ̀sìn kìíní kan ẹ̀sìn gbá ẹ̀sìn àwo ni nígbà tí ìṣẹ̀lẹ̀ September eleven tó ṣẹlẹ̀ ní ọdún wo ni two thousand and one kọ́ September eleven nígbà tí wọ́n fi bọ́ọ̀bù Osama bin Laden nígbà tó fi bọ́ọ̀bù Amẹ́ríkà nígbà yẹn àwọn èèyàn wa eréṣiríṣi náà wá ń gbé káàkiri nípa Islam lásìkò tá à ń sọ yìí àwọn ọkùnrin méjì kan nínú àwọn ìbò wọn gba Islam wọ́n wá interview wọn ipe báwo lẹ́tẹ̀ ṣe mọ islam gbọ́bọ̀ lẹ́tẹ̀ gba islam wọ́n ní àwọn gba islam látọwọ́ ẹ̀ láti pàṣẹ George Bush George Bush dáhùn sọ ìdí tí wọ́n ní president America ń gbà wọn o òun náà lè lérí àwọn tí wọ́n gbógun ti islam ó wá jọ àwọn ó wá jọ journalist ń béèrè béèrè lọ wọn ó jọ lójú pé báwo ló ti gba islam látọwọ́ George Bush ó ní bẹ́ẹ̀ ni ó ní lásìkò gbà yẹn táwọn bá ń sí tẹlifíṣàn gbogbo anything báyìí islam islam islam náà máa ń dákọ̀ ọlọ́wọ́ àtọ̀rẹ́ ọwọ́ àtọ̀rẹ́ ẹ̀hún àwọn àjọ ń sọ̀rọ̀ níjọ kan pé islam kí ni islam gan sẹ́yìn kan ní jẹ́bẹ̀ ni àbí kí ni jẹ́bẹ̀ gan ó látara bẹ́ẹ̀ báwọn ti bẹ̀rẹ̀ sí ṣe research mu ṣe àwọn tiẹ̀ tí náà ń pè kí ni islam tó ń dákọ̀ dákọ̀ yìí gan wọ́n bá já síbi website tó ń introduce islam wọ́n bẹ̀rẹ̀ sí kà wọ́n bẹ̀rẹ̀ sí kà á. Ah, eléyìí náà sọ yìí ẹ̀sìn tó mẹ́kì tẹ́ǹsì lélẹ́yìí so látara bẹ́ẹ̀ òun náà ti ṣe kíni òun náà wọ́n ti gba Islam so eléyìí ní ṣe déédéé pẹ̀lú nǹkan tó lọ́wọ́ bá àlejò lá ń ipe wọ́n fẹ́ fi ẹnu wọn wọ́n fẹ́ fi pa ìmọ́lẹ̀ ẹ̀sìn Islam ọlọ́wọ́ bá àlejò lá ní wàláhù mùtímù wàláhù mùtímù nurihi ṣùgbọ́n o ọlọ́wọ́ bá àlejò lá ọba tó ti pé ìmọ́lẹ̀ rẹ̀ ni ọlọ́run bá àlekẹ́ láti parí ìmọ́lẹ̀ islam ẹnu ẹnìkankan kò lè pa ìmọ́lẹ̀ islam ẹnu ẹnìkankan kò lè ní kí islam kó wọ òkun ọlọ́run bá àlekẹ́ lá ní wàláwù kárí àlùkà àbẹ̀rù kọ́dà bí àwọn kèfèrí tí wọ́n bá kórìíra jù bẹ́ẹ̀ lọ kó kórìíra islam tí wọ́n máa sọ gbogbo eríṣiríṣi nǹkan bá rí nípa islam ọlọ́run bá àlekẹ́ lá ní òun ti pé ìmọ́lẹ̀ islam islam ó máa lòkè ni kí o lọ lè wádìí lónìí bí islam ṣe ń tàn ká ní níwájú gbangba igi mú àwọn tí wọ́n ń takò islam ẹ europe ẹ america ẹ uk ẹ canada ẹ lọ wo bí islam ṣe tàn ká mẹ́ẹ̀ táwọn yẹn ń ṣe islam tààrà tó jẹ́ pé tó bá di àsìkò ìran ẹ̀rí àwọn èèyàn ní ẹ̀rí tí wọ́n mọ̀ pẹ̀rún ní europe táwọn yóò máa kírun inú yóò sì máa dùn pé ah alhamdulillah níbi tí wọ́n ti gbógun ti islam tọ́lọ́ ọba àti tẹ́lá sọ pé walau karihal kafirun kọ́lá báwọn kèbèrè bá kórìíra jù bẹ́ẹ̀ lọ islam ó máa ṣe kí ni islam ó máa gbòkè ni ọlọ́ọ̀bá àlekọ́lá ní huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqq ọlọ́ọ̀bá àlekọ́lá ní ohun olúwa wa òun náà lòun rán òjíṣẹ́ bilhuda wa dinil haq òun lòun ó jíṣẹ́ rẹ̀ tí jẹ́ ànábì wa muhammad sallallahu alaihi wasallam bilhuda pẹ̀lú ọ̀nà mà alhuda ọ̀nà tó tọ́ ọ̀nà tó jẹ́ pé òun náà lèyìn wà lórí ẹ̀ tí ó fi wà nínú àwọn tani nínú àwọn tó jẹ́ tó wájú ọ̀gbìdà kìyàmà ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihun látọ̀dọ̀ ọlọ́wọ́ bá àlékiọlá òun rán ànábì muhammad sallallahu alaihi wasallam wa dinil haq àti ẹ̀sìn òdodo ẹ̀sìn Islam òun nìkan òun náà ní ẹ̀sìn òdodo kò sí ẹ̀sìn míì tẹ́lómi ló tún gbé wá tó bá ti yàtọ̀ sí Islam fahuwa al-batil irọ́ ni kò sóòrò dọ̀kẹ̀ kan bẹ́ẹ̀ ọlọ́run bá ló ṣe ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ọlọ́run bá ń sọ fún wa ní ó ní inna ad-dina islam dájájú ẹ̀sìn kan soso lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tọ́lọ̀ọba àlekíọlá yọ́nú sí òun náà ni ẹ̀sìn Islam òun náà lẹ̀sìn tọ́lọ̀ọba àlekíọlá approve tẹ́lómi bá ṣe ẹ̀sìn míì tó bá yàtọ̀ sí Islam ọlọ́ọba àlekíọlá ń sọ pé wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ọlọ́ọba àlekíọlá ní ẹni fẹ̀láyìn yòókù bá lámìn ọlọ́run bá àdìgbà ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ láíláí wà húwà fi àtọ̀rọ̀ ti mínà kàṣírí tó bá wá jíjọ́ ògbédè alkiyama irú ẹni bẹ́ẹ̀ yóò wá wà nínú àwọn tí wọ́n pòfo àwọn tí wọ́n sófo ogun tán gbáyé ṣe tó bá jíjọ́ ògbédè alkiyama ó náà ló fà á tó fi jẹ́ pé ìsìláàmù yìí ọlọ́run bá wàlá tẹ̀tẹ̀bìú kùtùwàtì ṣẹ̀tọ́n ọlọ́ọ̀bá àdíkọ́lá ní ẹwọnú islam pátápátá wàlá tẹ̀tẹ̀bìú kùtùwàtì ṣẹ̀tọ́n ẹ má tẹ̀lé ìlànà ṣẹ̀tọ́n o ṣẹ̀tọ́n náà máa la ìlànà kalẹ̀ lóríṣiríṣi ẹ láti fi tegini láti fi mú ìyàn kúrò lójú ọ̀nà islam ọlọ́ọ̀bá àdíkọ́lá ní òun lòun rán ànábì wa kọ́lọ̀wọ́ bá àríkẹ́ ọlọ́run lè bá gbé ìsìláàmù borí gbogbo ẹ̀sìn kálápátá àwọn ẹ̀sìn tó ti wá síwájú kí ìsìláàmù tó dé tọ́lọ̀wọ́ bá àríkẹ́ ọlá rán tó fi rán àwọn ànábì ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tí wọ́n ti kọjá gẹ́gẹ́ bí ẹ̀sìn ànábì Isa aleyhisselam àti Musa aleyhisselam àti gbogbo ẹ̀sìn àwọn òjíṣẹ́ tí wọ́n ti kọjá lọ ọlọ́ọ̀bá àlékiọlá fi islam ó fi rán ànábíwá muhammad sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá àlékiọlá wá ṣe islam ní ẹ̀sìn tí ó ṣe gíní ẹ̀sìn tí ó borí ẹ̀sìn tó jẹ́ pé nígbàtọ́lọ́ọ̀bá àlékiọlá ti fi muhammad sallallahu alaihi wasallam ẹnìkan kan ò gbọ́dọ̀ tó ṣe nǹkan mímọ̀ islam ọlọ́ọ̀bá àlékiọlá gbà tó gbé ànábí sallallahu alaihi wasallam dìde

anábì sallallahu alaihi wasallam anábì sọ́nà àdìsù rẹ̀ tó lálàáfíà anábì ní òun búra pẹ̀lú ọba tẹ́mi òun bẹ lọ́dọ̀ rẹ̀ anábì ní kò sẹ́nìkan tí ó gbọ́ nípa òun anábì wa muhammad sallallahu alaihi wasallam ẹnìyẹn jẹ́ ọmọlẹ́yìn anábì musa ni àbó jẹ́ ọmọlẹ́yìn anábì isa alaihi salam kí o wá gba ìtòhun fi rán ìtòhun mú wá gẹ́gẹ́ bí ẹ̀sìn illa kana ashabi náà yọmọ ìkìyàmù àyàfi kí irú ẹni bẹ́ẹ̀ wà nínú àwọn tí ó wọ náà tó bá dijọ́ gbé dàlùkì yàmà so tó ń túmọ̀ yìí pé béèyàn bá ṣe Islam ẹ tó wáyé lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá àlékè láti gbé ànábì sallallahu alaihi wasallam dìde kí irú ẹni bẹ́ẹ̀ tí ó wá ṣe Islam tó wá fi jáde láyé irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú àwọn tí ọlọ́wọ́ bá àlékè olófin kóná ni tó bá dijọ́ gbé dàlùkì yàmà so látara àdéléyìí kálọ̀ lè mọ̀ pé ẹ̀sìn Islam òun nìkan òun náà lẹ̀sìn òdodo tí ẹ̀ lè tara rẹ̀ rí ìyọnu ọlọ́run ọba àlejò ọlá gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn míì tẹ́lẹ̀tọ̀ sí Islam táwọn náà bá fi ojú balẹ̀ dáadáa tán bá ronú wọ́n mọ̀ pé ìtàwọn gbé lọ́wọ́ wọ́n mọ̀ pé kì í tẹ̀sìn wọ́n súnmọ́ wa ju ẹ́ tó wà ní àwùjọ tá òun náà ni ẹ̀sìn àwọn ọmọlẹ́yìn Kristi àwọn gan fúnra wọn ẹni tó bá lárò jinlẹ̀ yóò mọ̀ pé ní táwọn gbé lọ́wọ́ yóò mọ̀ pé kò lójútùú kò nítumọ̀ ẹ wo gbogbo ẹ wo chọ́ọ̀tì tí wọ́n máa lọ tí wọ́n bá lọ chọ́ọ̀tì ẹ béèrè lọ́wọ́ wọn wípé kí ní bẹ nínú bíbélì tí wọ́n gbé lọ́wọ́ pàtó ohun tí wọ́n ní kó máa lọ lè ṣe ní chọ́ọ̀tì ẹ béèrè lọ́wọ́ wọn kò sí kọ́lá chọ́ọ̀tì tí wọ́n wá gbé lọ́wọ́ tí wọ́n lọ chọ́ọ̀tì tí wọ́n gbé lórí kò sí chọ́ọ̀chì nínú bíbélì inú tíra tọ́lọ̀ ọba àdíkọ́ láti rán ànábì Ìsá alayhi salam tẹ́ bá wà látòkìdílẹ̀ ẹ̀ lè rí chọ́ọ̀chì ń bẹ̀ ànábì Ìsá alayhi salam tẹ́ǹpù ó náà ní ibi títí ń jọ́sìn fọ́lọ̀ ọba àdíkọ́lá kò sí tẹ́ǹpù ní chọ́ọ̀chì ń bẹ̀ ni wọ́n wá kó ẹni báyìí tí wọ́n gbé lọ́wọ́ òun kọ́ ni <clears throat> tíra tọ́lọ̀wọ́ bá àlejò ọlá fi rán ànábì Isa alayhi lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́rin òun náà làwọn kan wá kó báìbù jọ lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́rin àwọn ẹ̀já sàjọ náà jẹ́ pé rí àwọn ìtakò náà ló fà tó fi jẹ́ pé tẹ́ bá dé chọ́ọ̀tì míì ẹ pé ìtàwọn fi ń jọ́sìn wọ́n bá ti dé chọ́ọ̀tì ẹ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà tiẹ̀ ní orin ní orin wọ́n làwọn kò rí ọlọ́run wọ́n máa lulu wọ́n máa lu jazz wọ́n máa lu piano wọ́n ti ní àwọn tó jẹ́ pé àwọn akọrin àtàwọn oníjó <laughs> nílé ìjọsìn ẹ kí ni pàtó tí wọ́n ní ká máa ṣe wọn ò rí kò sí ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n bá padà sí ìpìlẹ̀ ìpìlẹ̀ tíra tọ́lọ̀wọ́n bá àlejò ọlá fi yánná òjíṣẹ́ tọ́lọ̀wọ́n bá àlejò ọlá rán sí wọn wọ́n padà àwọn náà bá pàdé ipé ìtọ́lọ̀wọ́n bá àlejò ọlá pa wọ́n láṣẹ kí wọ́n ó ṣe òun náà ni pé kí wọ́n máa jọ́sìn fọ́lọ̀wọ́n bá àlejò ọlá lọ́kan ṣoṣo ń bẹ́nu bíbélì wọn ipé ìrun kíkí ó wà ní nǹkan tọ́lọ́wọ́ bá àlejò ọlápa wọn láti tàlẹ̀rí tí ń kírun mọ́nu wọn lẹ́sìn òun náà ló bá jẹ́ bíi pé ẹ́ra àwọn apá kan nínú wa tí wọ́n láwọn tó máa ń ṣe gíní àwọn tó máa ń sàlù àlá síwájú kó tó wọ chọ́ọ̀tì gbogbo wọn ti rí sẹ́gbọ́n kàlùkù kan ṣe gíní wọ́n kàlùkù kan mú ìtọ́bá rí ìtọ́bá pé wọ́n láwọn kan bẹ́ẹ̀nu wọn gíní wọ́n wá pín yẹ́lẹ́yẹ́lẹ́yẹ́lẹ́ káàkiri ní tí yorùbá ti ṣe òdodo ní tí ma fún yẹlẹyẹlẹ nu ẹwọ ẹ̀sìn Islam tẹ́ ẹ bá ń kírun níbí tó fi dé Amẹ́ríkà ẹ̀ tẹ́ ẹ bá dé bẹ́ẹ̀ bákan náà lẹ́ẹ̀mọ kírun yín bá a ṣe ń gba àwẹ̀ Ramadan lọ́wọ́ bákan náà òun náà láàmú gba àwẹ̀ Ramadan wa Islam wa ò pé rítiríti uniformity universality Islam bákan kan náà lórí Islam tó wá jẹ́ ẹ̀sìn tó káàkiri gbogbo àgbáyé òun náà ló fà tó fi jẹ́ pé àwọn tó máa yí aláyọjú rán nínú àwa mùsùlùmí tí wọ́n máa ṣe àtànsí àdádálẹ̀ inú ẹ̀sìn ìkìlọ̀ táwọn onímọ̀ máa kìlọ̀ fún wa nù ipe ìgbésẹ̀ yìí ní òtì mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí kò sínú ẹ̀sìn ẹ̀yin náà rí pé kò lójútùú ẹwà àwọn tí ń ṣe mòlídì ẹlẹ́gbẹ̀ ojútùú wo ní mẹ́rin mòlídì nìsí àwọn tó ń ṣe mòlídì tó ń sọ ọdún mòlídì àwọn tí wọ́n láwọn ń sọ ọdún eríṣiríṣi ọdún new year e gbogbo àwọn eleyi ojutu wo ló ní kí ni wọ́n ní kí wọ́n a ní òtí mòdí láyà nẹ́bí wa muhammad sallallahu alayhi wasallam lẹ́yìn gbàtà nẹ́bí lọ àwọn sàábí ànẹ́bí fún ọmọ nǹkan pè ní mòlídì ó náà ló fà tó fi jẹ́ pé ẹ̀rí pé ìdààmú bá àwọn tí wọ́n ń wọ́n kàn wọ́n máa kẹsẹ̀ bọ́sẹ̀ sallallahu wasallam ní àbí ní ọjọ́ kejìlá ẹ wá wò wọ́n wá ṣe mọ̀lídì láti Rabiul Awwal lọ́jọ́ kejìlá wọ́n wá ṣe fáadí tí Ramadan ní ó làwọn jà èwo ní bẹ́ẹ̀ni ẹ̀sìn wa tó rí báwọn ẹwọ Ramadan tá ń gbà òun náà ní gbogbo ń gbà ìta ló takọ́ra wọn ju Ramadan ǹjẹ́ alẹ́ nìkan tó takọ́ra wọn Ramadan ibi tí takó ti lé wà òun náà àwọn tí wọ́n máa láwọn fẹ́ kakuléètì Ramadan àwọn fẹ́ múlẹ̀ ẹ́ àwọn alámúlẹ̀ ibẹ̀ yẹn ni ìtakò rẹ̀ ní ti máa wà pé ọ̀hún aláṣejù ní anábì sallallahu alayhi wa sallam anábì ní ká wá oṣù ni anábì ò ní ká ṣe kíni anábì ò ní ká ṣe calculation ká máa múlẹ̀ àmọ́ tó wá yẹ lẹ́yìn eléyìn á rí pé à ń gba àwẹ̀ Ramadan àsìkò kan náà òun náà là ń bẹ̀rẹ̀ àwẹ̀ àsìkò kan náà là ń túnu èyí ti bá ìyá para wa ń bẹ̀ fẹ́ káwọn ọmọbìnrin àwọn léèrè èsì táà ní ìyapa ara wa nígbà tó bá di àsìkògbàtà sọdún tó jẹ́ pé bákankan náà òun náà láti irun ọdún irun yìí dìtà ń kí òun kálukú wa bákankan náà láti gbogbo ayé pátápátá èsì táà ìyapa ara wa nígbà tó jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́run ọba àlekí ọlá ló ti wá anábì sallallahu alaihi wasallam ló mú wa fún wa eléyìí náà ló mọ̀ túmọ̀ kó níbo lílé ó fura sí rẹ̀ wípé ibi tó pàá á sí apá ẹnu fi wà ń bẹ̀ òun náà ni pé nǹkan tí ò sí nípìnlẹ̀ ìsìláàmù ni sọ wà nípìlẹ̀ ni kò ní sí apá ẹnu bẹ́ẹ̀ ó ń náà ni ó dúró dájọ́ máa ṣe tó látara di eléyìí kálọ̀ lè mọ̀ pé ọlọ́run bá àlejò fún wa pé islam lè ọlọ́run bá àlejò ọlá fẹ́ gbé islam ga kó fi borí gbogbo ẹ̀sìn pátápátá tí ò ní sí ẹ̀sìn míì tí ó ṣe kíni tí ó gbérí ibi islam bá wà ọlọ́run bá àdìkẹ́ ọlá ní walau karihal mushrikun kọ́dà tí àwọn ọ̀tẹ́ bọ́ kí wọ́n kórira islam jù bẹ́ẹ̀ lọ sọmọfẹ́ rí islam sójú àwọn àwọn ẹlẹ́bọ àwọn onímẹ́ta lọ́kan àwọn oníṣẹ̀ǹṣe kí wọ́n kórira islam jù bẹ́ẹ̀ lọ ọlọ́run bá àdìkẹ́ ọlá ní òun ó gbé islam borí gbogbo ẹ̀sìn pátápátá ìsìláàmù borí gbogbo ẹ̀sìn ni àwa tá a jẹ́ mùsùlùmí àwa ló wá kù sí lọ́wọ́ láti mọ́ntàǹsì ìsìláàmù pé kò sí ààyè kò sí àbàwọ́n kankan lára ìsìláàmù táà bá ń rí àbàwọ́n ara àwa táà ń pírátìsì ìsìláàmù lọ́nà tí ó yẹ ká pírátìsì ẹ̀ ara wa làbàwọ́n wà tẹ́bàrẹ́ ni ti ń jalè tó pe ara ní mùsùlùmí ìsìláàmù kọ́ ló ràn láti jalè òun fúnra ẹ̀ ní jalè fúnra ẹ̀ ẹni tó pẹ́ra rẹ̀ ní mùsùlùmí tí ń mutí ẹni tó pẹ́ra rẹ̀ mùsùlùmí tí ń ṣe zìnà ẹni tó pẹ́ra rẹ̀ mùsùlùmí tí ń ṣe gbogbo àwọn ẹ̀ṣẹ̀ oríṣiríṣi tọ́lọ̀ ọba àlejò ní ká jìnà sí ká má fi ẹ̀ṣẹ̀ rẹ̀ ká má fi bí Islam ká bí òun gan fún Islam ti bọ́ pábọ́sẹ̀ kò lára gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe ọlọ́run ọba àlejò

tìjáàrọ̀ owó ẹyọ kan péré ni owó yìí tẹ́ bá lè ṣe tunjikum min azabin alim owó yìí náà ni ó là yín kò níbi ìyá ẹlẹ́tẹ̀ eléro tó bá dìjọ́ ọ̀gbẹ́dẹ̀ àlìkìyàmà àtàlàyé fúnra wa níbẹ̀rẹ̀ súrà yìí ipe ohun tó ti sábà bí tọ́lọ̀ ọba àlekí ọlá sọ súrà yìí kalẹ̀ fún àníbíwá Muhammad sallallahu alayhi wa òun náà ni àwọn tí wọ́n kóra wọn jọ

òwò yìí òun náà ni ó là yín yóò gbà yín n'ibi níbi ìyà ẹlẹ́tẹ̀ eléro tó bá dijọ́ ọ̀gbẹ́dẹ̀ àlùkìyàmà ọlọ́run bá àdìkí fẹ́ ka òwò náà fún wa kìí sòwò káràkátà tá ń ṣe láyé kìí business tá a máa retí pé tá a bá rà á tà iye báyìí a wà rí iye èrè báyìí bẹ́ẹ̀ ọlọ́run bá àdìkí ní òwò tó ń júwe fún yín òun náà

eléyìí òun náà ní ọ̀kan nínú àwọn òwò kẹgbọ́ ọlọ́wọ́n bá àlékẹ́ ọlágbọ́ warasulihi kẹsì gba òjíṣẹ́ ọlọ́wọ́n bá àlékẹ́ ọlágbọ́ tí ń ṣe ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kẹtẹ̀lé ìlànà tí ànábì sallallahu nínú àwọn òwò yìí òun náà ni pé kẹ̀ẹ̀mọ̀ wá jagun sójú ọ̀nà ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá bí àwárikùn wà àǹfúsikùn kẹ̀ẹ̀mọ̀ jagun sójú ọ̀nà ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá pẹ̀lú àwọn dúkìá tẹ́ ní ó tọ́lọ́wọ́n bá àríkẹ́ ọlá jagun sójú ọ̀nà ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá ẹ máa fi ṣe ìrànlọ́wọ́ fáwọn tí wọ́n bá nídìí ìrànlọ́wọ́ àwọn tálíkà àwọn àwọn ọmọ òrukàn àwọn tára ń ní àwọn aláàárẹ̀ ẹ máa jagun sójú ọ̀nà ọlọ́wọ̀n ọba àríkẹ́ọlá pẹ̀lú dúkìá tọ́lọ̀ ọba àríkẹ́ọlá fún yín tógun ẹ̀tí bá tún wá dé níbi táàtì tajúkọ àwọn kèfèrí láti bá wọn jà bọ́lọ̀wọ̀n ọba àríkẹ́ọlá ti pa wá láṣẹ ẹ ná owó láti fi ra nǹkan àjagun ẹ gbé owó yín kalẹ̀ láti fi palẹ̀ mọ́ ogun síbẹ̀síbẹ̀ ẹ̀yin náà tún wá gbé ẹ̀mí yín kalẹ̀ láti kojú àwọn ọ̀tẹ́ ẹ̀sìn nítorí pé owó lásán ò lè jagun sójú ọ̀nà ọlọ́wọ̀n bá àlùjọ́lá àlékó kalẹ̀ ní ṣùnkáwá nítọ̀ kó máa lọ lè jagun èèyàn náà ni ó ṣe gíní èèyàn náà ni ó síwájú láti fi ṣe gíní láti fi jagun sójú ọ̀nà ọlọ́wọ̀n bá àlùjọ́lá ọlọ́wọ̀n bá àlùjọ́lá ní òwò tó ń pè yín sí òun náà ni òwò kẹ́ jagun sójú ọ̀nà ọlọ́wọ́n bá àlejò ọlá pẹ̀lú dúkìá tọ́lọ́wọ́n bá àlejò ọlá fún yín kẹ́ẹ̀jagun sójú ọ̀nà ọlọ́wọ́n bá àlejò ọlá pẹ̀lú ẹ̀mí yín dáríkùn khairun lakum in kuntum ta'lamun ọlọ́wọ́n bá àlejò ọlá ní tó bá jẹ́ pé ẹ̀yà láìmọ̀ kan ẹ mọ̀ wípé òwò tọ́lọ́wọ́ bá àlejò ọlá ń pè wá lọ síbẹ̀ yìí òwò yìí náà ló lóore fún wa nítorí pé gbogbo ohun tá a bá ní láyé ohun tí ó padà tán ni ohun tá a padà fi ilẹ̀ ni àmọ́ yìí tí yá lọ̀lẹ́ dé bá lọ́dọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá tó bá jíjọ́ ògbédè àlùkìyámà òun náà ni ìgbàgbọ́ tá a bá ní tọ́lọ́wọ́ bá àlejò ọlá ìgbàgbọ́ tá a ní sáà Muhammad sallallahu alayhi wa sallam tá a jagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá àlejò ọlá pẹ̀lú dúkìá wa pẹ̀lú ẹ̀mí wa eléyìí òun náà ni ó ṣẹ́kù òun náà ni ó wà nínú òṣùwọ̀n wa iṣẹ́ dáadáa wa tó bá ti jọ gbé dàlùkìyàmà ọlọ́run bá àdìkẹ́ ọlá ní tá a bá wá lè ṣe òwò yìí kí wá ní ọmọ jẹ́ èrè tá a jẹ́ ń bẹ̀ torí pé tẹ́yẹ̀ bá ṣòwò ni mẹ́lẹ̀ bẹ́yàn ṣe máa ń wá kéèyàn ó tẹ́ bá lè gbìyànjú láti ṣe òwò tọ́lọ́wọ́ bá àlékè ọlá ń pè wá lọ sí bẹ́ẹ̀ yaghfir lakum dhunubakum ìjọ máa jẹ́ èrè fún yín òun náà ni pé ọlọ́wọ́ bá ọlọ́ forí yín jì yín àwọn yín wáyé tó jẹ́ pé tẹ̀jìrí mínta sí aláàmìha tí akérèmọdò tí ó máa sàn lábẹ́ ọgbà àlìjẹ́nà tá à ń sọ yìí wà masakina tayyiba àti àwọn ibùgbé àwọn ibùgbé tó rẹwà àwọn ibùgbé ìgbádùn àwọn ibùgbé téèyàn wà ń bẹ̀ òun náà la pa létè fún yín fi jannati adn nínú àlìjánà ilé tí yóò máa gbébẹ̀ lọ gbére jannatu adn ayé jannatu iqama ọgbà àlìjánà kéèsì ibi tí yàn máa lọ́ọ̀dì sí tí ó ti padà wá jáde ńgbà kan tí yàn bá lọ́ọ̀dì sí hòtẹ́ẹ̀lì tó dáa jù láyé tó bá ti tán wọ́n sọ fún yín pé ó yẹ kẹ́ check out ẹ jáde àbíkẹ́ tún ṣe kíni àbíkẹ́ rìníw rẹ̀ ṣùgbọ́n ọgbà àlìjánà tọ́lọ̀ ọba àlìkọ́lá ni yóò máa jẹ́ èrè lórí òwò tọ́lọ̀ ọba àlìkọ́lá ń pè wá lọ sí bẹ́ẹ̀ òun náà ni ọgbà àlìjánà ọgbà àdẹ̀ra tó jẹ́ pé a mọ̀ bẹ́ẹ̀bẹ̀ lọ́gbére ni kò sí pé ọba azim tàbá sòwò láyé tàbá jèrè ẹ́n á padà fi gbogbo èrè ńlẹ̀ sáyé náà ni gbogbo tàbá ní tàbá fi lẹ̀ ẹ́n tó yẹn ò bá fi wá lẹ̀ kíláàsì àwó fi owó yẹn lẹ́gbà kan ṣùgbọ́n ọgbà àdẹ́ra ọgbà àdẹ́nà tọ́lọ̀ ọba àdìsí ọlábàwà sàdéhùn rẹ̀ ni kò sí pé èyí ó jáde kó mẹ́ nígbà kan ọlọ́ọ̀bà àdìsí ọlá ń sọ fún wa nínú àyà míì

àgbàtà bá ṣe gíní àgbàtà bá mẹ́rìbọ́ kò níbi ìyà ọlọ́run bá àlìkẹ́ọlá àgbàtà ọlọ́run bá àlìkẹ́ọlá bá fi wá sí àlìjánà ọgbà àdẹ́ra ẹ̀rí eléyìí ọlọ́run bá àlìkẹ́ọlá júwe èrè tí ń bẹ níbi òwò yìí tá a bá lè ṣe pẹ̀lú ọlọ́run bá àlìkẹ́ọlá ọlọ́run bá àlíkẹ́ láwá ní wà ukhra tuhibbunaha nasrun minallahi wa fathun qarib ọlọ́run bá ní mi tún bẹ mi tún bẹ tó jẹ́ pé tuhibbunaha tọ́lọ́run bá àlíkẹ́ ọlá bá ṣe fún yín ẹ̀ nasrun minallahi wa fathun qarib òun náà ní ìrànlọ́wọ́ àrànṣe látọ̀dọ̀ ọlọ́wọ́ bá àlìkẹ́ ọlá tọ́lọ́wọ́ bá àlìkẹ́ ọlọ́run yìí ṣe lórí àwọn ọ̀tá yín nígbàtẹ́ ẹ bá ń jagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá àlìkẹ́ ọlá gẹ́gẹ́ bọ́lọ́wọ́ bá àlìkẹ́ ọlá ṣe ran àwọn mùmìnì ṣe nígbà ogun Badr àti àwọn ogun míì tọ́lọ́wọ́ bá àlìkẹ́ ọlá ní ká Nabi sallallahu alaihi wasallam ó jà ọlọ́wọ́ bá àlìkẹ́ ọlá

yansurukum ọlọ́wọ́ bá àlekẹ́ ọlọ́run ẹ̀yin náà lọ́wọ́ wa yuthabbit aqdamakum ọlọ́wọ́ bá àlekẹ́ ló sì fẹsẹ̀ yín múlẹ̀ yóò fẹsẹ̀ yín múlẹ̀ lórí òdodo tẹ lórí ẹ̀ ọlọ́wọ́ bá àlekẹ́ ọlọ́wọ́ ní ìrànlọ́wọ́ ito tọ́lọ́wọ́ bá àlekí ọlápadà sí lẹ́kùn mẹ́kà fún ànábìwá muhammad sallallahu alayhi wa sallam tó wọn àtàwọn mùmíní wọ́n wá padà sí ìlú mẹ́kà lẹ́gbàtán ti sákò ń bẹ̀ níbo kẹ́lẹ́ wọ́n sákò nílùú mẹ́kà pẹ̀lú ojo pẹ̀lú bẹ̀rù pẹ̀lú àìnífọ̀kànbalẹ̀ ọlọ́wọ́ bá àlekí ọlápadà wá ṣe ìṣípayá fún wọn wọ́n wá wọ̀lú mẹ́kà tó jẹ́ pé gbogbo àwọn kèfèrí tí wọ́n bẹ nílùú mẹ́kà wọ́n bẹ̀rẹ̀ sí sákàkiri eléyìí òun náà ni èrè òwò tọ́lọ́wọ́ bá àlekí ọlá sọ wípé wàfájúhùn kọ̀rím nínú àwọn ẹ̀san tẹ́ẹ̀tún rí láyé òun náà ni pé a sì pàyà a sì mọ́kà fún yín tẹ́ẹ̀tún ṣe gíní tẹ́ẹ̀ padà lọ sílùú mọ́kà eléyìí òun náà ni ọlọ́run àlejò ọlá sọ pé wa bashiril mu'minin ilẹ̀ ànábì tó bá ti wá rí bẹ́ẹ̀ lọ fún àwọn mùmìnì lọ fún wọn ní ròódùnú lọ fún wọn ní ròódùnú ipe ẹ̀san yín kìí ṣe kó dijọ́ àlìkíyàmọ̀ nìkan o a fún yín lẹ́san yẹn a fún yín lẹ́san láyé tínú yóò dùn sí tọkàn yóò balẹ̀ lórí ẹ̀ yàtọ̀ sí ẹ̀san tá a ti bá yín fi pamọ́ lọ́jọ́ ògbédè àlìkíyàmọ̀ tóun náà ní yẹ tí ó sì ní dí ẹ̀rí eléyìí ó yàtọ̀ sí òwò ayé tá òwò ayé tá bákan méjì ni a jèrè bẹ́ẹ̀ àtìlẹ́sẹ̀ gíní alìsọ́ọ̀tì tàbátọ́ wá jèrè níbi òwò ayé yìí gbogbo àǹfààní ẹ̀ ayé náà ni ó ma àyàfíta bá ṣe gíní àyàfíta bá fi ti tọ́lọ́m̀bẹ̀ ìta bá fi ti tọ́lọ́m̀bẹ̀ ìtàkátà bá yọ nínú èrè tá a bá rí nínú dúkìá wa inú òwò tá a bá ṣe láyé eléyìí ni ó ma wa eléyìí nìkan náà òun náà ni ó wúlò tí ó sáfàní fún wa tó bá ti jọ ògbé dàrí kìyàmá àmọ́ òòtá bá gbọ́dọ̀ ọba àríkẹ́ ọlá ṣe agbẹ̀san rẹ̀ láyé á tún gbẹ̀san rẹ̀ tó bá ti jọ ògbé dé àríkìyàmá ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ń pè wá àlùmọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá fún ẹ̀sìn ọlọ́wọ́ ọba àríkẹ́ọlá kásì lápólé tán kẹsìn ọlọ́wọ́ ọba àríkẹ́ọlá kálọ̀ lè mọ̀ pé ilé ayé wà yìí ohun tá wá ṣe tọ́lọ́wọ́ ọba àríkẹ́ọlá torí ẹ̀ wa àkórí rẹ̀ náà òun náà lẹ̀sìn ọlọ́wọ́ ọba àríkẹ́ọlá òun náà ló yẹ ká mójútó tá a bá mójútó ẹ̀sìn ọlọ́wọ́ ọba àríkẹ́ọlá òun náà láàfin ní ìfọ̀kànbalẹ̀ láyé ọlọ́run bá àdìsọ́lá tún wá sọ fún wa síwájú ó ní ya ayyuhalladhina amanu ọlọ́run bá àdìsọ́lá ní mo pé ẹ̀yin tẹ́ gbọ́ ọlọ́run bá àdìsọ́lá gbọ́ ẹ̀yin mùmínì òdodo ẹ̀yin tẹ́ tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kúnú ansarallah ẹ jẹ́ olùrànlọ́wọ́ fún ọlọ́run bá

fún ẹ̀sìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá kàmá qala Isa bin Maryam lil hawariyyina man ansari ila Allah gẹ́gẹ́ bí ànábì Isa ọmọ alayhi salatu wassalam ọmọ Maryam gẹ́gẹ́ bó sọ fún àwọn alhawariyun àwọn wo ni alhawariyun àwọn náà ni àwọn ẹ̀sà nínú àwọn ọmọlẹ́yìn ànábì Isa alayhi salam àwọn náà ọlọ́ọ̀bá alìjọlá ní anábì musa anábì isa alaihissalam bí ṣe ń sọ fún àwọn àwárí yún ike man ansari ila Allah tàlẹ̀ntí ó rẹ̀ mí lọ́wọ́ tàlẹ̀ntí ó wà nínú àwọn alárànṣe tí wọ́n kún mi táàfi jọ gbé ẹ̀sìn ọlọ́ọ̀bá alìjọlá dúó táàfi jọ tan ẹ̀sìn ọlọ́ọ̀bá قال الحواريون نحن أنصار الله àwọn ọmọlẹ́yìn ànábì Isa alayhi salam wọ́n wá ń sọ fún ànábì Isa pé nahnu ansarullah alárànfí ọlọ́run ni wá wọ́n ti gbé ara wọn àwọn ṣetán láti ṣe kíni láti ran ẹ̀sìn ọlọ́run ọba àlèkè ọlá ọlọ́ọ̀bà àdìjọ́ ní fa'amana ta'ifatun min bani isra'ila wa kafara ta'ifa ọlọ́ọ̀bà àdìjọ́ ní àwọn apá kan nínú àwọn bani isra'il wọ́n gbà fún ànábì isa alayhi salam wọ́n gbà ọlọ́ọ̀bà àdìjọ́ lágbọ́ lọ́kan ṣoṣo wọn ò pé ànábì isa alayhi salam wọn ò pé ọlọ́run ọba àdékẹ́ ọlá ọ̀kan ṣoṣo òun náà ni wọ́n gbàgbọ́ wọ́n sì gbà pé ànábì isa aleyhisalam wọ́n gbà pé ẹrú sí ọlọ́run ọba àdékẹ́ ọlá ni wọ́n gbà pé òjíṣẹ́ ọlọ́run ọba àdékẹ́ ọlá ni fa'amana ta'ifatun min bani isra'il àwọn apá kan nínú àwọn bani isra'il wọ́n gba ànábì isa gbọ́ wa kafara ta'ifa àwọn apá kan nínú àwọn bani israel wọ́n gbógun ti anabi isa alayhi salam wọ́n pète pèrò láti pé àwọn ó pa anabi isa alayhi salam ọlọ́wọ́n bá àlejọ́lá ọwá mú ète wọn ọlọ́wọ́n bá àlejọ́lá sọ di ànùmọ́ wọn lọ́wọ́ wọ́n pète pèrò káwọn olóòlè ká ànábì isa aleyhisalam mọ́nulé káwọn pa ọlọ́ọ̀bá ọlọ́wọ̀n bá àdìjọ lásọ fún wa pé wà máa qataluhu wà máa salabuhu walakin shubbiha lahum ọlọ́wọ̀n bá àdìjọ lá ní òun òun ò pa ànábì Ìsá o irọ́ ni wọ́n ń pa wọn ò rí ànábì Ìsá pa wọn ò sì tẹ́ lágbélébù walakin shubbiha lahum ọlọ́wọ̀n ọlọ́wọ̀n bá àdìjọ lá tó gbàbọ̀dé fánàbí Ìsá pé káwọn gèbèrí kán bá lè rí ànẹ́bì Ìsá pa òun lọ́lọ́wọ́n bá àlékẹ́ ọlá wá gbé àwọ̀ ànẹ́bì Ìsá ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá gbé wọ́ ó sì gbé ànẹ́bì Ìsá lọ sókè òun náà nẹ́bí ń sọ pé àwọn ti lé gíní àwọn pa ànẹ́bì Ìsá àwọn ti lágbélébù ọlọ́wọ́n bá àlékẹ́ ọlá ní kò rí bẹ́ẹ̀ wọn ò pa bẹ́ẹ̀ wọn ó dàrú mọ́ wọn lójú ọlọ́wọ́n bá àlékẹ́ gbé ànẹ́bì ànábì yìí tó sì padà wá tó padà sọ̀kalẹ̀ wá ànábì yìí tó padà sọ̀kalẹ̀ wá nítorí pé ń bẹ láyé tòní olónìí ànábì yìí sọ̀rọ̀ tí ìkú yóò padà wáyé yóò padà wá sílẹ̀ ẹlẹ̀ láti wá ṣẹ̀ṣẹ̀ mí láti wá kú gẹ́gẹ́ bí gbogbo ọmọ ànábì Ádámù ṣe kú

ọlọ́wọ́n bá àdíkẹ́ọlá wá ń sọ pé àwọn nǹkan wọ́n gbọ́ lọ́wọ́ bá àdíkẹ́ọlá gbọ́ wọ́n gbà fún ànẹ́bì Ìsá wọ́n sì jẹ́ olùrànlọ́wọ́ fún ẹ̀sìn ọlọ́wọ́ bá àdíkẹ́ọlá ọlọ́wọ́ bá àdíkẹ́ọlá ní fa'ayyadina alladhina amanu ala aduwwihim fa'asbahu dahirin ọlọ́wọ́ bá àdíkẹ́ọlá ní àwa ran àwọn tí wọ́n gbọ́ a jẹ́ kí wọ́n jẹjà lórí ọ̀tá wọn a jẹ́ kí wọ́n borí nígbàtí wọ́n kojú àwọn ọ̀tá fa'asbahu zahirin wọ́n wá padà wá di kíni ó padà wá di pé àwọn ni wọ́n wá lékè àwọn àdì pé àwọn nápadà wá ti kíni àwọn nápadà wá lékè lórí àwọn ọ̀tá ọlọ́wọ̀n ọba àlèkọ́lá ń sọ eléyìí fún ànábì wa Muhammad àwọn ìjọ ànábì sallallahu alaihi ẹwà àwòkọ́ṣe lára nẹ́bí Isa alayhi salamu bí àwọn ìjọ rẹ̀ bí wọ́n ṣe dúró tì lóòótọ́ wọ́n pín sọ́nà méjì àwọn kan ya bí wọ́n láwọn ó yà àwọn kan dúró wọn rẹ̀ tí ọlọ́wọ́ bá àlekẹ́ ọlá lọ́wọ́ káwa náà gbìyànjú láti dé kíni káwa náà dúró tì ẹ̀sìn ọlọ́wọ́ bá àlekẹ́ ọlá eléyìí òun náà ni ìtọ́lọ́wọ́ bá àlekẹ́ ọlá tó fi hàn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé káànábì òjíṣẹ́ káwọn tàbí ẹ̀ áyà òun náà ni ìgbẹ̀yìn àyà sóràtò sọ́f tó jẹ́ pé tá wo kí ni àkórí iṣẹ́ tọ́lọ̀wọ̀n bá àdíkọ́lá tó fi hàn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú súra yìí òun ni pé nínú ẹ̀ ni <coughs> fún ẹni tó bá ti jẹ́ aláṣẹ lórí àwa musulmi agbọ̀dọ̀ ma gbọ́rọ̀ sí lẹ́nu a sì gbọ́dọ̀ máa tẹ̀ láṣẹ rẹ̀ agbọ̀dọ̀ gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá nínú àwọn iṣẹ́ tí ń bẹ nínú súrà yìí òun náà ní ìjẹ́ ọ̀ràn èèyàn lórí gbogbo àwa tá a bá jẹ́ mùmínì òdodo kí iṣẹ́ ọwọ́ wa kó máa ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ tá a bá sọ kama jẹ́ kí kama máa sọ ohun tá a ní ṣe níṣẹ́ kama máa jó jáde nínú ọ̀rọ̀ wa bákan náà nínú iṣẹ́ tọ́lọ̀ọba àlékí ọlá tó fi sínú súrà yìí òun náà ni ìró dùnú tí ọlọ́ọba àlékí ọlá ní gbogbo àwọn ànábì tí wọ́n ti kọjá lọ tí wọ́n máa fún àwọn àjọ wọn ní ìró dùnú nípa ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ń sallallahu alayhi wa sallam kèése òjijì kò gbọ́dọ̀ jẹ́ òjijì fún àwọn tí wọ́n bá ní àgbọ́yé ẹ̀sìn wọn tó fi rán àwọn ànábì tó fi kọjá bákan náà nínú àwọn ẹ̀kọ́ nínú àwọn àǹfààní tó wà nínú súrà yìí òun náà ni pé ọlọ́wọ́ba àríkẹ́ sọ fún wa ipé ìlànà ọlọ́wọ́ba àríkẹ́ ọlá ni ipé ẹ̀sìn ọlọ́wọ́n náà ni padà lékè ọlọ́wọ́ba àríkẹ́ fi ìdí ẹ̀sìn rẹ̀ múlẹ̀ kọ́dà káwọn kèfèrí wọ́n kọ́ kọ́dà káwọn ẹlẹ́bọ kí wọ́n láwọn ní bákanáà nínú àwọn ẹ̀kọ́ tó wà nù súra yìí òun náà ni pé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ń sọ fáwà mùmìnì òdodo tí pé ọlọ́wọ́ a máa ṣe bẹ́ẹ̀ nígbà míì tó jẹ́ pé ẹ̀san iṣẹ́ dáadáa tá a bá ṣe ọlọ́wọ́ bá àríkẹ́ ọló fún wa ní ẹ̀san rẹ̀ ní kánjúkánjú lé ayé tá a wà ń bẹ̀ yìí tó bá tún wá ni tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá sí kíni tó sọ fáwọn tó ta tún lè ṣe fún yín láyé òun náà ní kíni òun náà ní ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́wọ́ bá àdìkíọ́lá àti ìṣípayá abẹ́lọ́wọ́ bá àdìkíọ́lá kó mọ́sà àrán ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ abẹ́lọ́wọ́ bá àdìkíọ́lá kó mọ́sà Islam ní bá ti ń rí ìkún pínpín abẹ́lọ́wọ́ bá Islam lọ́wọ́ kó ran àwọn mùsùlùmí lọ́wọ́ abẹ́lọ́wọ́ bá àdìkíọ́lá gbogbo àwọn tí ń Islam gbogbo àwọn tí ń gbógun ti mùsùlùmí ní gbogbo ibikíbi tí wọ́n bá wà lágbàáyé abẹ́lọ́wọ́ bá àdìkíọ́lá kó mọ́sà wa dojú àbẹ̀lọ́wọ́ bá àlìkẹ́lá kọmọ́sà bá fún àwọn ìjọ mùsùlùmí kọmọ́sà bá fún wa ní agbára kọmọ́sà tí wọ́n jẹjà lórí ìjọ kèfèrí wasallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi wa sallam subhanakallahu wa